Light, light, light. Battery, battery, battery. panel panel panel panel panel. off light display. ẹ. kí eh? ni sójà. atru ah, ẹ̀rọ ti ń kámẹ́rà. Ìjọba ṣé mò ń gbé lọ sàlẹ̀? No. Báwo ni o fi dèjọ? Ẹ já lọ tọ́ ìjọ. Go there. See where the mogo pass.

no ah wọ́n sọ pé òun ló ní. go that place go see where dem yes. wash cloth put dey dey dey inside. ẹ gbọ́. Where's that? Where's that? Change clothes for you, boss rí fún mi o. ẹ kò lọ bí iṣẹ́ wa olórí. wọ́n wá jẹ́ ìdájọ́ sí i. wọ́n máa ń bọ̀ nínú rẹ̀. wọ́n máa ń jẹ́ ìdájọ́ sí i. wọ́n máa ń jẹ́ sí i. mo ti wò ẹ̀yin pápọ̀ mo láì sáà mo láì sáà The camera is with direction lens. Ta ló wá sọ pé òun ló sún bí rẹ̀? àwọ̀ ẹ rí. Kana come out here. Allah abẹ́ gbọ́dọ̀ wọ́n sọ pé wọ́n sọ pé àwọn òyìn sójà tó wà mọ́ ẹ gbọ́dọ̀ gidi wa ẹ jọ ẹ tọ́nú síbẹ̀ wá iná kábíyó bẹ̀ kábíyó bẹ̀ kábíyó gidi.

Why you go back now? Yeah, yeah, you want to get back. Bye for you. Yeah, yeah, no, yeah, you want to get back. Mercy. I want to. Ah, we are moving. Ah, you will ah, pass. Okay. Ah! I mean, I'm going to go. àwọn obìnrin nílé. kí ni wa ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́nà ẹ̀kọ́ lọ́nà. ẹ wá wo ẹ wá wo lọ. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé wọn ní òun ló lé wọn lélẹ̀. dájà rúùmù bídì. ọmọ àwọn ẹ̀rọ ọmọ yẹn lọ. ọmọ tí wọn ti bọ̀ sọ. ẹjọ́ lọ sí ìlú ìlú. àpọ̀jù iná ẹ̀ka ẹ̀ka ṣe bèrè wo ẹ̀ka fẹ́ ṣe bèrè wo ẹ̀ka fẹ́ ṣe bèrè wo ẹ̀ka fẹ́ ṣe bèrè wo ẹ̀ka fẹ́ ṣe bèrè wo kámẹ́rà kámẹ́rà kámẹ́rà kọ́ mi fẹ́ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka fẹ́mi ẹ̀dì juju ẹ̀fẹ̀. Ladies. Oya pe ka jẹ́ bá dìyàn wọlé. Ṣù sí ṣù. Ẹ wo. Sit down for the window side. Okay. See you there na atm na na atm be this now. make dem share this make dem share this inside. make dem share this ah. make dem share inside this inside. ẹ kú mi ẹ kú mi ẹ kú jàdí. ẹ jẹ́ ká jẹ́ lọ. ah ó ní kò tẹ́ wà òtúlọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó níjọ ní sọ̀rọ̀ yẹn ah sí sí concussion ẹwọ́ bí jọba ní ókè ókè njọba ní ókè ókè and e dey get light again e dey get light. wetin be dis ẹ súnmọ́. àpò wọn súnmọ́ òkè mi sí ọdún súnmọ́. Wow ìta náà ẹ máa. ẹja àgbáyé làwọn. ẹlẹ́lẹ́ni ah. ah. ah. pẹ̀sí certificate ni o a ti máa wá. àtìní ẹ̀ ni bẹ́ẹ̀ certificate. àtọ́ obìnrin aṣọ obìnrin. ṣọ́ǹta ni èèyàn lè gbé bíyà inú bíbá ẹ̀kọ́. This one no be like wetin person dey stay now. I don't know. No be like where person dey stay. Seriously, we need to address some issues going on our videos. We discover people are watching our videos, Are you guys refuse to subscribe. One will go to Abeokuta, we'll go to Ibadan, we'll go to so many places. It's not easy. You want the video finished now, you just watch it. Some people don't even like, you don't even comment, you just go ping. With all my singles, some of you will not still like, please, meet that person, come and talk. If I, if I tell you all about my experience, where I'm just coming from, you guys will pity for me. You know what, you know what? this video, no subscribe, okay? Just go, Subscribe. that. This is how you can subscribe to our channel. Below the video, you will see a subscribe button. Click on the subscribe button, beside the subscribe button, click on the bell also. This will notify you once we drop a new video this is how you can subscribe to our channel. Below the video, you will see a subscribe button. Click on the subscribe button. Beside the subscribe button, click on the bell also. This will notify you once we drop a new video.